àwọn nẹ́pà yóò mọ̀ múná dé látijọ́ yìí. ah àwọn nẹ́pà ayé wọn ti ta ká dáa fún yín. ṣé ẹ sojú bíi kámẹ́rà sájẹ́mù ẹ̀yin náà ṣe pé sáàgbèpè tó yín ni ẹ̀yin tó jẹ́ pé ẹ má gba ìpè bí ẹni pé kọ́ fún yín lọ́sípítù ni ẹ gbà méjì láàárọ̀ kẹ́ tó jẹun ẹ gbà méjì lọ́sàn tẹ́ bá jẹun tán tó bá tún wá dalẹ̀ ẹ lòbàdó ṣèpè. lẹ́yìn òsì sànjọ́ ẹ̀yin tẹ́ pé ẹ̀yin gẹ́gẹ́ làǹbàṣájú èpè bẹ́ẹ̀ ṣe wà yìí àmọ́ táwọn èèyàn mọ́ fún wa dáadáa ṣùgbọ́n nínú èpè táwọn èèyàn tún mọ́ fún wa a fẹ́ yín náà lépè náà. nǹkan tiẹ̀ wàá gbà pé elépè ń ta dọ́kṣọ̀n ni wa awúrawo ni ìbò ló ṣe lọ lọ́fíìsì ti ọ́fíìsì wa tó jẹ́ police station vigilante ní sọ́bẹ̀ níjẹta adìẹ tí a náà láàgùn lọ́fíìsì wa ah. ìyẹn ni òjò hàn. àwọn agan ti níná ní ìsìn yóò ti tó two months two days and two hours. jésù. ẹ wo jẹnẹrétọ̀ là ń lò lọ́fíìsì wa o jẹnẹrétọ̀ mẹ́ta ni ìkó ṣiṣẹ́ làárọ̀ ìkó ṣiṣẹ́ lọ́sàn-án ìkó ṣiṣẹ́ lálẹ́. fúnkẹ́. a ti ẹ̀ pé wọ́n tún ti fẹ́ hẹ́ǹdì ẹ̀yìn báyìí. ẹ ẹ pẹ̀lẹ́ the beginning and the end.